in e, a non a tainan so the israelites taurat anasi and musa eh and israelites ko zabur anasi and nabi daud and israelites injil anasi and nabi isa everyone israel e, is not Eh, onye dana bụ israelite onye na ma esori is an israelite so like one third ọba abani ha na one then you two third so omori osiri ẹni bẹrẹ kẹma yìí n'esiri emori yahudi ẹrọ náà an bọbọ yìí omori osiri ebe because ẹni esiri so sáà omori yìí. àkókò ẹ̀ẹ́kìnì sí yóò mórí yìí nílẹ̀ ilé ẹ̀dá ẹni báìbù lẹ́nu àbí deuteronomy eighteen eighteen náà náà òmùlẹ̀ ọ̀rọ̀ àká gbọ́mọ̀ ẹ̀kú jùwọ́ ní tó òmùlẹ̀ ọ̀mẹ̀ báyìí báwọn ẹ̀kú kọ̀mpẹ́rà ní èbùmọ̀ sáà náà ọ̀rọ̀ tó òmùlẹ̀ yìí èyí lédè ṣe é jìnà ọlọ́mọdé ọ̀hún bẹ́yìn náà kọ́ọ̀lù hádà fihìrì mùbíyìn yọ ẹkọ múlíọ̀ náà wọ́n ìsìlẹ̀ yẹn múlíọ̀ náà ìsìlẹ̀ yẹn daniel náà múlíọ̀ ìsìlẹ̀ yẹn lẹ́nu ìsìlẹ̀ múlíọ̀ daniel náà ẹ̀ka múlíọ̀ ìsìlẹ̀ yẹn lẹ́nu ìsìlẹ̀ múlíọ̀ náà ẹ̀kọ́ múlíọ̀ mu na dɔn mɛ tena no ɛnɛ bɛ kɔ mɔni esire mɔni hin lomori sire yɛ azanin anamane yan ago ke iman yen ni many built on what love o isma kana love ago wa the kalima ilah ay allah allah ismun khasun lillah وهو اسمه هو اسمه الأعظم لا يشاركه سواه وهو اسم الجلالة الذي إذا دعي به أجاب وإذا سئل به أوطى جل وعلا سبحانه وتعالى كلمنا الله أين سوى شربك منان بابا ناوى له مريه ونان أين سوى لمريه يريه ونبرانا يكواسه مريه لمريه توهي wàá kó mórí ìsàdò mórí so ya allah agọ́rẹ̀ kàárì fi sáàrùn èrò ọ̀bọ̀nyà nà wọ́n ya ọ̀rẹ́ bá fi ọ̀nà kò lè nìkan dáwàrí hamzatul wọ́f anaki alqadir ẹ̀rẹ́ màá kí ya alqadir alifọ̀nà ọ̀nà àhọ́sì ya qadir ya salam wẹ́ẹ̀ka kí ya asalam ya almu'min ya ya abẹ́ àwọn ya muhaimin ya aziz wẹ́ẹ̀ka kí ya alaziz ama ijuwa aka ke Allah a ono kalimo no eri kalimo anara bori kalimo muri ori it's not an Arabic language it's Allah's language ka ke ya Allah ya onida onwo enyi sawara ama ila ono bi kalimo na Arabic ana ba bi do nuri ka heke agwa odi ere ka anyi sawo danyi ilahu danyi ilahi nanyi ilaha ilahu ilahani aliha ko لو كان فيهما آلهة إلا الله لفسدتا آلهة لا تتخذوا إلهين اثنين أما الله لا يثنى ولا يجمع any dual form of Allah any plural so wari ilaa asijani misori Laha yalihu liihu isa no da tiriam no no nyi love do wa heke ona ila oyeko so ilahu alhaqiqi huwa allah agado mulk inma huwa ilahun wahid so ilahu kunyana rukani duwe sire do wa heke anyi mahabba inan ilah hono kalimo no ilah love inan musoni mi ngi love do wa heke ono bi allah era hono ri allah wadure ki allah hono ta علم الذات الإلهية أنا وي أسيه أنا مكي أيكا And anyị ana qualify and award and anyị divinity aheke ah, ọnyịnya kene ọnọbi allah so iman ekomori is built on love thus sprout into love الذين اتخذوا من دون الله كو يحبونهم كحب الله والذين آمنوا ashaddu hubban lillah umar kitabu mun radu wa hakani ne kama ko hakani na buku we sire ni an ah, kama ko sire murhi amma idan na dawo murhi ashaddu hubban lillah oise ni ni kikire ni fi murhi so iman na re takwa ikhlas abama na ko tun so um sire murhi agodo reka آه، وحيد عبد السلام بالي أنا مي وقاية الإنسان من الجن والشيطان أنا مي وناي الصارم مبتار حفظه الله أما كاكي خوف أما ني خوف أنا يكون يوم ميكا ومشرك لك ولكن الخوف خوفان خوف العبادة وخوف الفطري أما هي anabi angoya heke anu wa mai wa mai sasa da wari shirk danyi danyi khawful fitri danyi wa yana ko mu mu to ibada khawfun ma al hub anwawi ananyi ba se mo ka wa anyo danyi love nani wa khawful fitri khawfun ma al àwọn ẹ̀nà ìka ògbọ́dọ̀ fún ẹ̀wọ̀n ẹ̀ ọ̀nà àwọn ẹ̀nà ìka wò ìyá wọn nọ lórí ètí nínú ìyá wọn ni lọ́ka kalhofu minal asad minal asad walhofu minal minal haya wa sauban walhofu minal bundukiya wa kurus mizai eh ana ka mo yemi ni mu e wa e mo na shiri ko be an wa ya du e ti ni we he wan ni didn't it o yo tuma kana ka n'ebidi ime eze ndu dibi n'eri ka udu dọ ma daja watu da mu n'ụzọ n'ewe tọ aba ka uzo nọ ya da kawa wa jin ọlọ n'okwu nọ na nete ọrụ na ọ yiku e ya maliki ya ma ịzọkwa <laughs> e ya kuzi huri e na jin so enwu anwehenen ana ka uhi anwụza mgbe esiri azụ n'ọbaka enwu na ọlụ kọfụl ibada zam shehu na weziri anya duri ihe nwanne nke ụmụ eze na na ndị shehu na ọ daka ere na na wa mere no ndị shehu ah! na ọya na wanye nwụrụ ya wa shiriku ọwa anụ alụlọ eh alụlọ wa gbuchire ni ara gbukwu ezire ndị na ụmụ na aka ọra shehu na akọkara dua alụlọ ega alụlọ ya na ihe nwere ahụ shehu ya Allah so enwesịrị nen aka odiri dum eh? ha ire na nan wee rọrọ nọ akwụkwọ na nse si chi ese anọwa ma ọrịa dị na ihe anwa chirikwa ọrịa gbẹgbẹ ilé ọ̀nà aka ha so awere in hub mere ya no so hub oyin sana kaka ọmọ ìnú náà kúrò ọkùnrin àmìkọ àmìkọ jìnnà mọ́rí yìí oríṣẹ́ ọ̀nà ọ̀rọ̀ àwọn oníbàdàn náà ṣeríkù ọ̀rọ̀ ẹgbẹ́ àdó kàyẹ́sì ká lẹ́ẹ̀kan rújì mú tẹ́bọ̀rìjà àtúnjì nẹ́tọ̀ ẹ̀ haram àtúntò àtúntò góòlù tí wọ́n dáàbò lórí o lọ́wọ́ kàá yẹn àtúmọ̀sán san lóòmù yìí wà gbé ìṣonúṣe ọ̀dọ̀ kàtà ọ̀rẹ́ náà ààrẹ náà dá oríṣi ọ̀nà náà ṣírí kọ̀sán wọn. ẹ̀wọ̀n àání rẹ̀ lọ mẹ́túrẹ́sọ ìmẹ́ẹ̀nì ọ̀nà bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ àná wọ́n á sọ̀rọ̀ ìsọ̀rọ̀ kọ̀ ẹ̀tẹ́ àtọ́ ẹ̀tẹ̀rẹ̀ so a ní orísì mẹ́yìn ní imani dọ́ọ̀bì sánà àrùn àjẹ́ ní lẹ́ẹ̀kẹ́ ọ̀nà lẹ́yìn tó ní wọ́n sì mí imani ayọ̀ ọ̀bí ni ọ̀n tó mọ̀rí sọlọ́lá alẹ́ wasallam ọkà lẹ́ntàdùkúlù jẹ́nà hàtà tàhọ́bù ọkà hàtà tó mìnú ẹ̀bẹ́ àwọn ولا تؤمنوا حتى تحابوا هل أدلكم إلى شيء إذا فعلتموه تهاببتم أفشوا السلام بينكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم أوكا ويبا أظن الجنة أكا ونيماني ودوي مريم لك ونيماني aka usiri enwun ni ha tahabu alhub aka love enwun ni ma lọ ni kana ko ha men ni o ba love enwun ni iso na ke sai wa abagara gare enwun ni salama enwun ni salamu alaikum o we o me ka wa love enwun usiri enwun ni so oisi enen lọ́mìka yìí ẹ̀wọ̀n ẹ̀ lọ́wọ́ ní àkàjọ wẹ́rẹ́kùnmùnú náà wà ó agwọ ìṣonú ṣọ lè bí ma nyi mú ẹ ọyọ fún àkànnà ẹ yìí ya kúnyí rẹ lóyún ọsán náà àádọ́mù ihe ẹ̀yàn mẹ́ka ààrẹ wọ̀nyẹn náà wọ́n sì rẹ̀ ni lọ́wọ́ oríṣẹ́ náà ó sì appreciate sínú maybe kai a zangon dodo da caccawa malami su mai zai duwe jini kenan ka kai a zaman zai da hannun ka wayoyo da jekere ka wani da zuwa <laughs> so and what and then hanyar mai kayi it's natural instinct masu ranar zauna jini a gwamnatin sallallahu alaihi wasallam kanika تبسمك في وجه أخيك صدقة أنا وأنا مني ده ده وجد من يمو يجري مني وصدقة من وليس تسيني أنا إذا كنا بيلا قويسي مسات رسول الله so oisi gbé ìṣòmórí ìdájọ́ wáhẹ́kẹ́ ń lọ́wọ́ dáwọ́ yẹn àgọ́ èdè rẹ̀ kan náà kọ́ni létí léè mórí yìí tí wọ́n máa sáà tó mórí yìí oríṣi ọ̀nà ìrètí oríṣi ọ̀nà is an illusion marine ah because i even between what love and illusion yàrá ìbí nínú mórí yóò because iná yẹn ní àwòkọ́ kan náà there are a lot of illusion ana akéde dáwọ́dù lókè love ọ̀rẹ́ owó kan gbọ́n máa ń hà báyìí ọ̀nyẹ́ náà hà báyìí kẹ́kẹ́ ṣe ṣe wáyé ọ̀tá ara rẹ̀ sọ wà ní so an illusion than a love imam shafi'i alayhi rahmatullah don men do this and this illusion on the love okay تعصي إلها وأنت تظهر حبه هذا مخال في القياس بديء لو كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيء كما أو كما قال الشافعي له رحمة الله إمام شافعي تعطي إلها وعلي مريد وأنت تظهر حبه روح في غاني ليه مريد هذا كاكا ومريدك جل وعلا جل جل جلاله جل جلاله روح كان مريد كان آية كان جل الله الله وسلم eh do ada ke so atakene ama abise me muri kame abise no mtu muri kame oisao abise no muri kame النبي أبعد شيء عن مشاعرك أبعد شيء عن فكرتك أبعد شيء عن تدبرك أنا دي سنة كيف far the farthest thing from your thoughts سنة إن اللي إن اللي ẹnna mẹrẹ ewu ndé náà ìka so maala oríṣi omori yìí wọn ní imam shafiya kanu wà á kọ re omori yìí wà a rí omori yìí ló àṣẹ ìrékè daka a lókè ń jẹ ma ẹ̀ma mú nọ àgọ́ omori kẹ́nẹ́ ya nọ àgọ́ omori na ya kàn ni omori yẹn ló yẹ gbọ́ omori na

imam shafi alayhi rahmatullah wa ari murhi video aka aka isire murhi aka san o su waben in ija showing intellect wero ak law kana hubbuka zero لو كان حبك صادقا لا اعطاته انا كذا يدعو ان سيريو منين وانا ساسا سمع ان المحب لمن يحب مطيع فلا تعالوا ان سيريو ساسا ونو ساسا ịgwa anyị mgbe ha jikọ ahụ agụkọ ebiri oge iwu mee ama oke omori iwu adọ ọrụ esu maka anyị anyị danye anyị danye na ka wee zikọ agụkọ ebiri oge iwu mesara ọnụ ẹ ara ẹ dá kẹ́ni anáhìn ìdáyẹnáwó àdóńgó yàrá àti pákó pákó ọtítọ́ náà dàmánìyẹrẹ yìí náà máa dọ́wọ́ àtọ́ ìdáwọ̀ ẹ̀ ń ama ihe hụrụ onye onye close up close down open up open down my my abịa ọ abene ah, and why am I man mo ko ayi nsa na ikowa abe do si i love you i love you darling i love you <laughs> wait i love you roro agwa <laughs> i love you roro si no ẹnẹ eh, mẹkafa nyalo si ọkọ disclose of dawa atọ azere hin ayọ náà.

so òun ti òṣè oníṣòó ọ̀sán ọ̀nà rẹ̀ gbé tòdì ẹ̀mọ́ bí extent oníṣòó sí òun ara eré ẹ̀nà rẹ̀ rìn pàmò àwọn ká yín lẹ́yìn ọ̀yẹ̀ nẹ then ìjọ oke èmo yìí ukò èsì rẹ̀ èmo yìí omúríkẹ́ ọmọ ànìmẹ̀ lọ ahẹ́ omúrí ọ̀rẹ́kọ̀ ọ̀rẹ́ ọ̀nyẹ́ mẹ́ náà ọmọ wọn yẹn kọ́ òdó èso ìkọ́ ẹ̀rẹ́ ọ̀nyẹ́ mẹ́ olú kàdújọ náà rí káwọn fi pọnú hó wọ́n jọ náà rí omúríkà tó mọ̀ ànìmẹ̀ okòmọ́ ẹ̀rẹ́ ọ̀nyẹ́ mẹ́ tó or something that you are not hasa hasa so iman ne wanda wana start from love ah, allah wo mori go mori ka eh, ni kisai. Kun, kul e won to mori proclaim announce declare wa bana kisai. ke sai in kuntum tuhibbuna allah ana ka we we sire mori ne ona ne he fattabi'uni wa ta'tumun to mori rasulullah sallallahu alaihi wasallam mani kayaga yihbumukum allah kizaba mukumul sira maunon wa yaghfir lakum dhunubakum do muri jebe oni honi bi awnen do muri jebe honi bi awnen so amani kaya ne he so ase ki ima hum oni shar oni wa kaya kenin ko sira muri oni sira muri awoni bi ele ene ń máa sáàsó mo yìí ẹni tí lóò mórí ọ̀rẹ́ náà sáàsó àbọ̀ ọ̀nì ọ̀nà tí lóò mórí sìrìàn ẹni wòlí agọ́dọ̀ mórí kà bẹ́tọ̀ ọ̀hún náà hẹ̀ wòlí àmọ̀dé ní sìrìàn ẹni alá bẹ́tọ̀ ọ̀rẹ́ ẹni tó mórí kọ alá tùfídù tàmbí abẹ́ àrọ̀ lẹ́nu mùwàjá mórí bí kárakára yìí alá iná àwòlíyá allah láhọ́hùn aláìhìm wọ́láhùn yàtọ̀ náà mori ẹ̀hún náà ẹ̀hẹ́ bàtọ́ ọ̀rọ̀ ẹ̀yìn ni àti e e e náà mori tìlẹ̀ àná ọ̀tọ́ mori hì láhọ̀hùn àlẹ́hìn ẹ̀yìn yẹn wà hí wa kákàb wà láhùn yàzanún ẹ̀yìn òsì kẹ́ ẹ̀nìyàn ẹ̀hún ni àtàwọ̀dù نمرك وازنا لني الذين آمنوا وكانوا يتقون na onai kaka e gawe mulhi wa kanu yattaqun dai yamu mulhi al iman wat taqwa al iman wat taqwa ona su ku isle mulhi isa banan mutalaziman imma ni paramun ayo sma kan dan lene wala kuma agọ́dá ni dó àfáwò lè imán wọ̀kọ̀lé lù takwa kò ní àrọ̀ táwọ́sà náà imán ni ọta takwa an takwa rẹ̀ ta ayẹ́kò ní imán ni mo yẹ́ kò ní wọ́n mọ̀ ní so èyí náà mọ̀ and sí ànádọ́ iṣẹ́ mọ̀ then ẹ̀sẹ̀ mẹ́kànmá bá kọ́sàn ọ̀nà náà wí ní oríṣi ó náà wọ́n mọ̀ ní yálà kéjì ìtàn náà tó rẹ̀ ini anawo omorihi anaya ke ba kekere ono na abana na kajin wanyo ransa ke na we enya gumba na me one hanon atida neku ere ni we na obe roi agwa odu erika onto muri sallallahu alaihi wasallam ọkọ̀ṣọ̀ náà ìfẹ̀lẹ̀ kí nílẹ̀ yàmù kẹ́ iṣẹ́ wọn orílẹ̀ ẹ̀wọ̀n náà ka islam máa rẹ̀ àyẹ̀wò establish islam on a very strong brotherhood ọ̀nà ìrẹ̀wà náà yí múrí máa ń dẹ ọ̀tá òyìnbó ní àbọ̀ ìrọ̀nà right about ohun tí ó mórí yẹn náà ìka òyìnbó náà atana he cherisa bore anyi eka ene ile loga na eka odo dorin and there ni show ayin apart from onto sallallahu alaihi wa and ana be ashabi ni men they are establish islam where ejem kata na lọ́n tó ń rí àárọ̀ yà lẹ́yìn asúrò gbóòrò rẹ̀ oríṣi ọ́ní àdó ìjànyẹ́ ọ̀ ọ̀rùsà nàdọ̀tún ọ̀nà òmórí yùzà sábàb ànàdọ̀tún àdó ìjànyẹ́ kò tó sílẹ̀ tó mọ̀ ní bẹ́ẹ̀sì kan yọ̀nì nàbẹ́ àwọ̀ tó oríṣi ọ̀nà dọ́mìka àdó ìjànyẹ́ àkáǹtì yẹn wọ ẹyìn na àhọwàtì na ẹdí sísítà sáyẹn níyà ẹni rẹ yóò nù sísítà wọn náà yẹn wọn náà ọwọ́ dìnyẹ kẹ̀dọ́ yẹn lóòdì ká lé ìdá wọn dàn is a threat to the increment of ẹkẹhàm ìdá wọn dàn náà threat ní ẹkẹhàm sẹ́dà káwá dáa because àhọwà ìgbésí ní contract náà náà ká yẹ ṣe contract wọn náà fún mẹtẹsí ní yẹn so kọ́ wọlé cute and <laughs> and careful. <laughs> onye nyere dịka onye chere ntiri aba na oendenjo ogo nọ n'inye ọdịnye onye lụba anya ma onye lidana na nisa chukwu ụgbọ ayọ nọ don tí ọmọ rí ìsọgbà ọlọsọ lóyìn ilé lidana na nisa aba ayọ nọ but agboisi mahaba love ọlọ́nyìn tó mọ nìyí sọ yẹn náà nàkọ náà dùn bí eré ok the hikman náà náà ìnànìkọ̀mọ́rìkì ما طاب na من النساء ايوه طاب انا ايوه نيا كوني نوني نانا ايكا او موي nwunye موي ما طاب لكم nwunye موي ايوه own choice aso ko nyena ka nim daka gwa wa ko nyon mala wee bi an ana ewu u kekere che se oje oríṣi mọ́ ní ṣùgbọ́n àhábàkàlọ́ àhábàkàlẹ́bí àhábàkà ní ẹ̀rí ọ̀rí kọ́ kákó ìsinmi ìsìnkú anyi àmá ní ìhíàwà máa nà nyẹ́ ọ̀ wèé rẹ̀ yánu lónìí ó ti ní máa musa yàrá rẹ̀ sí ní èyí and ó wá seriously àgbáwọ̀ anyi nọ ní ìwà ká yìí because wàá ní ẹ̀rọ kẹ́dẹ́ yọọ mọ kíámà wọn tún mú kí wọn rìn di iye kíámà yẹn dọ paralyze so ọdún mi ti wá ní oríṣi náà rẹ kún yẹn wúyàn ọkà kàtọ mo ní ọrọ mo ní ọdájú main interest àbọ̀ mẹ́rẹ̀ yẹn wà bọ̀ yẹn interest ni main interest mo fẹ́ kàmá kàṣọ nǹkan ẹ̀ check is that check interest that must be what anya omuri hinan oh yes ma kan awu gbe no na check interest down awu gbe na me ha check interest down then ya ka you have dig where you dig grave ono halaka tena mo ndo hore khadija radhiyallahu anha agri mahabba lo wono oh, nyi nto muri sallallahu alaihi wa alihi wasallam abeka hani sendo nyi dua hanu asabe na aro da ko ke na ma na mugumo yo ran tu mo tanye same eh so kwa de ko le da wa na suhu o ta ya kunye same da ke na kwa mi de khadija pan that sponsored the dawah he's the first person to sponsor the dawah radiyallahu anha wa akrama Allah manzilataha وزاد الله درجتها دومني ذاك خديجه يزي كا اكهان امان taught to tell us as he built as with unshakable foundation mahabba the first person and a sacrifice and as mahabba no no amoy kon benaka nyon to muni dáwọ́ ìyìnmọ̀ bẹ́ẹ̀ àwọn yóò mọ̀ sí bẹ́ẹ̀ ní orí yìnbọn ní tó mú ní mà ọ̀nà ìyá rọ̀ mìíràn yìí mọ̀ sí àgọ́ tó mú rí àkàrà yà àìsà àti dáàjì àdìsí yẹn wọn ni bẹ́ẹ̀ kì tó mú náà ni àyà ká tó

láìkọ́ ní ọ̀nà òsì ohun tó ń rìn anáma ni abẹ́ ètò múròkù anátúyọ ọ̀ẹ́kẹ́ bẹ́ẹ̀ ni okòyè náà ẹ̀rín yànnà ẹ̀ ìgbà ní ọ̀nà wà náà ọ̀dàkọ̀ bàbá ọ̀rá. wọ́n yìí bàzá ọ̀rá ẹ́ bàzá ọ̀rá òrùkan náà ẹ̀nà yẹn tó múrí yọ. ilé ẹ̀nà náà yàn tọ́ntọ́n rẹ̀ kọ́ntọ́n rẹ̀ òdúró tó múrí wọn kẹ́ tọ́ntọ́n tó ọkọ̀ àdé. ẹ̀wọ̀n madam nínú tik wáyé tik madam nínú wáyé wá ẹ̀mẹ́ ẹ̀rẹ́ yẹn ká òun fi ọmọ ẹnu ká ìwọ̀n náà màrí nà nà ká how you see his business ṣe na business kọ́ọ̀kì like johnny kọ́ọ̀kì that's right àmà àwòrán èbùté yà jẹ́ lọ́sàn hàn náà kọ́lá ẹ̀kọ́ gbọ́n náà rẹ̀ náà náà rẹ̀ náà agwai shi na nyi shi ya na so ya wato khadija ma na bare wan usan nebi o ni usan no ro se ya do se ayo radiyallahu anha do ina san pulun ijaka eyan ijane bega kono sutu do wa ọka ya nebi muzammil wa ọka ya nebi mudaffir na hadijọ náà kà áyìn nínú mẹ́kẹ́ kálímọ̀ náà rẹ̀ hìn zammiluni zammiluni ṣẹ́ẹ̀tì param dasiruni datikumẹ́un dasiruni datikumẹ́un hadijọ àbá mẹ́rin náà bá ká ẹ̀kọ́ àwọn ọmọ ní ó tún mi nílẹ̀ ọ̀ màlẹ́kà jìbí dára fún tó ẹ̀dọ́ rẹ̀ àwọn èèyàn ó nílò àbákàrí na nínú nílẹ̀ àbá àmì ọkà kẹ́ẹ̀ẹ́

Ok yà wà àwọn àjẹnú àjẹnú ní ìṣe àwọn ọ̀hún ọ̀nyẹ̀ náà yìí yà wà àjẹnú màlẹ́kẹ̀ ẹ̀ wòlé. ọkà tọ ẹ̀rọ nínú it become too much ẹ̀wà jẹ́ ká ọ̀nà ọ̀nyẹ̀ ọ̀nkùn wọ́rọ̀kọ́ ibùdó náà fàlẹ̀ ọ̀nà sóhun ní tùọ́ délé lónà ó sì kọ́ ẹni níwọ̀n ẹni dọ́tí waraka don't need to show uncle

ẹ̀hún sẹ́ ìwúrẹ́ ọ̀nà tó wáyà níbi musa ọ̀nà tó wáyà níbi daoud ọ̀nà tó wáyà níbi isa ọ̀nà tó wáyà so anyị na enemies coming pick hole ẹni nyere ma ni nyogu ẹ àwọn anyị threaten now bẹ́ẹ̀ ma ni nyogu dáa sùhú à dáa àrí dáa ní ìhìn ní dọ́bì merchant ọ̀nà ma ni òhù òsì dáa ní náà sùhú ẹni. dáa yẹ ya ndáa kaa àwa ni ní ama hɔ ayɛ nɔla de na ŋunu mana wa se do wɔyɛ kɔnɔ da dɔnɔ fa fɛ o dɛ yɛ dama ni ama agokin yɛn nɔ nye unshakable love ɔlɔ wɔn tó mori òhoro ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ọ̀ ayɛ sa ɔyɛ kɔ wọ́n kàtà anyọ́ ká kàwé ìdí enyi yóò nyɛ ne wàá kàlẹ́ dàá dàá dàá mi tsa wà kẹ́nẹ̀ màá ni mi dàá yẹ́n. àmì fáàrin lọ́ọ̀mí gbogbo ẹ̀mẹ́ẹ̀ká olóníwú lọ́wọ́ lóòrè pẹ́ẹ́rẹ́ lóòrè lọ́wọ́ nínú dada ẹ ẹ wẹ̀rẹ̀ wọ́n ọmọdé ọdún lọ ní ìtọ́sọ ayé yìí náà nù ó ní lọ́rọ̀ ìyá ní ìṣẹ̀lẹ̀ àwọ̀ àgọ́ ìtọ́sọ ayé bẹ́ẹ̀ dẹ̀rẹ́ màsí wọn dẹ́mi na mozart ẹni ẹ̀rí mọ́dẹ̀lì ẹ̀rọ náà wọ̀ ìtọ́sọ náà hàmà wà <coughs> náà nù àmà mẹ́ẹ̀rọ náà rẹ̀ dákàá àrùn káyé àrùn ọ̀rẹ́ ọ̀nùmọ̀ náà daa dugta hede ku daa ku atem toyo wara ko ibn nawfal dorka ma ya he sa saw de khadija do so po ton ton mori po no ni je daa wa na da wo da de sa sa ya na da suru ni suru mori be àtàkàdúwẹ́ kì na bẹ̀rẹ̀ na ṣánú lófì yé yẹn ya ẹ̀nà kó àmì kọjọ́ ọjọgọ ndị sam èkúnyé ìwé e sáàyè dáṣà ọ̀nà rẹ̀ ọ̀nà wí sanction and ẹ̀rọ ìfẹ́ tẹ́nu náà kàn máa láì lẹ́yìn ètò òkè níwé lápá gbogbo èrè gbọ̀ngàn wá ọ̀nà ní banglawo ẹ̀wọ̀n tó ọ̀nà ìkí dọ́ọ̀ náà ta òhèrè dahiri ẹdẹ mẹra ẹrẹ sọ ni ẹ mẹra ẹrẹ sọ ni three good years ẹrẹ ayẹ eh, ta ẹrẹ sọ eh, ta eh, pe power of love èkì máa kà á ní títà sọ ọ̀rọ̀ ọ̀hún wá ma ìsì ọ̀rọ̀ ọmọ onímọ̀ ọ̀rọ̀ pẹ̀tẹ̀kẹ́ ní ìṣẹ̀lẹ̀ ọ̀nà pẹ̀tẹ̀kẹ́ náà kàrẹ́ asámẹ́kùnmá kan fún àyín sọ́nà máa ní ìka mọ̀tẹ́ ìyẹn náà kéèyàn dáa ọdún yóò kéèyàn lójú sọ́nà ọdún náà kàrẹ́ dọ́kì dúgbò anyị anyị láwù gbọ́dọ̀ lẹ́yìn náà mi olúwo rẹ̀ ọ̀rí sọ́hàn rẹ̀ wátòhù ẹ̀yà kómúrí àwọn brọ́dà ní ẹ̀kọ́ yẹn náà bẹ́ẹ̀ wò lóyìí sẹ́yìn ní sọ tàn wọ́n ana òtíkìá ana àwọn àti mẹ́rin káà oṣooṣù múna wọn ní ààrẹ ní orí ìwé múna dọ́ṣà àbárkàtọ̀ bí a lù pé ìdó òun yé èyí tí wọ́n ní ààrẹ ìdó òun sí yé àtẹ́rẹ̀ lè ní húnà ìpòòrò kèyí lè eré ìhúnà rà dábà kama ní ẹ̀yà éwò tó dẹ́mìrẹ́ kí ní iye ẹ̀sìn lọ́nù dẹ́mìrẹ́ bó gbóró ni àbúkí first hardship khadija radiyallahu anha ine handa o ishe nkwo nwere n'ọda otu mgbe na ọdụ ishe nkwo otu mgbe na adịghị ni desert dọọ ịrịsị lete da akwụsị kwarị ya oje ndị ọchị hụ na tabachi wee agbụrụ enyi anyị khadija nwa na ini eho chọm ini he ọ ina he he ma after three years náà mani release his action kẹ́ni ilé tì rẹ̀ lọ́sẹ̀ hẹ́tìtẹ́ rọ́díọ̀láwà náà ẹ̀rì ìtọ́fún tó múlùú kìmọ̀ mí kẹ́mà sí iye ní lọ́ọ̀bù mú kọ́rọ̀ ni iye ní lọ́ọ̀bù mú kọ́rọ̀ ìjẹ́ ti ń mà dọ̀rọ̀ dóyà àrí ọ̀rẹ̀ tẹ̀rẹ̀ àkàtà inu mota kokoro na ka adoka a however inu mo no somebody na he mus'ab ibn umair سفير الإسلام الأول رضي الله عنه آمين مصعب ما كان بانو يتفان but ما كشيء ناون آكا ونك دولا سيقول هيا ورنيا أزاهي تابع يون أو يسمع كانا ah ịta abada ahụ na oye ya za enyi na ruru ama mene han wo ma ru kunya ne wan nere an na exchange ono exchange onye ne na ndo resa so ponyara abusu bia no chere ila ina ran eh agoka o me exchange e gba ni ga ina ne da na exchange em ni tẹ̀sí ìwọ̀n náà fèsì ẹ̀hún ọmọ ní ime ahịa ahẹ̀ abẹ́tí arabian peninsula wà wọ́n bu pàbí ìmọ̀ náà wọ́n là dókè á àrùn náà mú pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ọ̀dọ̀ wà jẹun dáa ẹ̀kọ́ náà dọ̀ wọ́n ẹ̀ wọ́ ọrịa anakara na-asaba wàhálà náà yan ìmẹ̀dọ́ ọ̀rẹ́sà wíkà ọmọ àǹdá tí ni bẹ́ẹ̀ wà rẹ́sà bá yín náà wọ́n ọ̀yìn arẹ́ bá yín náà wọ́n ẹ̀pọ̀ òkúkọ rẹ̀ méjì m. ni ẹ̀yìn tẹ́ ẹ̀yìn sáàmẹ̀ rọ́bì ọlọ́wọ́ àná. gbọ́ àwọn kọ̀ọ̀dọ̀ àrúra ọkà ọ̀nà ọ̀rẹ́ ìdákàyè. ora, sáàrùrà òwò ṣọ́làrọ̀ wọ́n ní sáàrùrà <laughs> wọ́n ṣe ìgbẹ̀tẹ́ anyìnlẹ́ náà ìka wọ́n mọ̀ náà sọ́lẹ̀ náà gbọ́ títí ọ̀dọ́ àrọ́ra were ka òwò tí ètè ní ìwé nẹ́tẹ̀rẹ̀ antoni wàá sí ìrùwí sílì nògbòrò ẹ̀mú sílì nẹ̀sẹ̀ sáàkó ara ẹlẹ́mọ̀ ilé wúrẹ́ náà lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀kú àdọ̀wọ̀ ọmọ kọ ẹnẹ nyura sẹ sẹ sẹ tẹnura. rọjò lọ ànú wẹ́rẹ́ àbí oríṣi oníyàn mọ́ni ṣe wà ní. ẹ̀jẹ̀ dá àwọn ẹ̀tọ́ dá oríṣi náà ní ọmọ orí ọ̀rọ̀ ń tán ẹni hún náà bẹ́sẹ̀ ní. ẹ̀yìn ló sì rí aná mọ̀ọ́rẹ́ rẹ̀ hún náà yàn. ọ̀mìdí islam ọgọdọ ce mezi kama nan amma shi mezi kowa yau ja na ọka anya nika wani adi islam anya nika what what adi islam don anya ndesi na siren anya nika tọ with adi islam ko ọrụ menen ọtọ ya kwenye onye na-asa abara dọka ya pẹ̀lú ìwọ̀n náà ọ̀tọ́

àwọn mi kan lọ́ran láàwọ̀ ran wọ́n tó múlò ní èyí tẹ̀ jàrú ọkàáka wọ́n tó múlò ní ẹ̀sẹ̀ rẹ̀ wáhẹ̀ ẹ̀hìn ẹ̀rẹ́fẹ̀ ọ̀pá rẹ̀ ní ìlànà ìwọ̀rọ̀ káàdọ̀ ọgbẹ́ rẹ̀ ní lọ́nà ìgbọ́dọ̀ ìdẹ̀rù náà mus'ab ibn umair radiyallahu anhu don to mulkiya mus'ab bana ka umma ka ena na zenya huna ona na ba benya ni pat pat en o di top ba a ko disa o wa ma ka nisun do so yanda da yen ni da be ni da onye wa ni do ba ni ah, ah i am from family background i family na distinguish ho abdullahi mu ya tsaya da ndọrọ shi hane haka da da kai ka islam an yau ọzọ nya na za ko ko yido radiyallahu anhu onyara ke na onon an musab ibn umair ị kwa ọrụ. láìkọ́ náà sí bánà flag ọ̀nà kòmúnì ní sòrò wọ́ anáìkí flag ọ̀nà ọjọ́ ìwọ́ lọ́tí tẹ́nítẹ́sù lórí ní kòmúnì àwọn ọ̀nà wọn gbáma ni para hẹ́chín ní tó múni choose ọ̀rọ̀ yàndọ̀ fẹ́yọ̀ tó múni ọ̀ka ní kẹrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀dọ́ka musabi ibn umayr fadal wadọ́ dani hinekenen don wa adáìkí agbẹ́rẹ́ they ga aka ni yani dust flag ro and flag on ushu no no no we oh, dey on the flag we dey we go ko an te u le mi bra ki so ni ne face on no flag ro on am now wo ren am we bi ren o le ko ana o so ro ni wori am na so ko koro wori o yusu ma kana musa bu me do change flag to wa

ọjọ́ mọ̀rẹ́ ní wọ́n kàákà àtẹ́sẹ̀ wọ́n ní gbé tó máa rẹ̀ ní kú ẹni àti ọ̀nà ìyàwó tó kàwé ọ àti kò ní àn èyí ní ara onye onye ní like that ó yẹ kàfẹ́ àwọn olè ìlẹ̀ kò onye mi àrùn olùkiri ẹ̀rẹ́ àkànwá àbámi ilẹ̀ ọ̀rẹ́ ọ̀nà ẹ̀rẹ́ rẹ̀ hùwẹ̀ àbámi ní àn ezikwa dịrị sa ndata ha ekwe kwan so da wan nato ha nan to eturu akwa anyị abịa na izhir da karịa n'ọdị zikwa ahụ ntụ muri sun basa bịa lesson an adu ko na wa do shahidi o ta radiyallahu anhu so this is wọ́ọ̀rọ̀ ni wọ́ọ̀rọ̀ ni ti ọ̀rọ̀ ni ti lóyún mẹ́tò bí òsìkà wáyọ̀ ẹ̀wọ̀dà kàtí yóò tó rú àfàtẹ́rẹ̀ wà tó ẹ̀wọ̀dà anyọ́nà onú rẹ̀ kínkùs ẹ̀nà ìkàwérè ẹ̀wà bọ́ọ̀ wá adú eríkà aláhọ́lọ́lá pọ́tẹ́ lọ́bílá wáyé yóò wá abẹ́ ni nìyí abẹ́ mi ti rẹ̀ mú yìí ọ̀nà mẹ́ka sẹ́yìn náà ọmọ rẹ̀

يأتونك رجالا يهرسون على الموت كما تهرسون على الحياة anyị je na amachi gị kụrụ ahụ isi ala naika e na isu anụkwu mesiri ehe na so agwawọ wa anyị lọwụ omori yi wesiri isu na gụkọ isonu siri anyị wesikọ na gerịọ agwawọ domori aka ịghara obi ni ọmọ ìkè àwùjọ ní sọ́ọ̀tù jùmọ̀ àbẹ́ àwọn kún dẹ ọmọ ìkè dẹ àkàkà kún ya ayyuwa lalin na haɗu ko in za'amtum annakum awliya'u lillah min dunin nas famaza fatamanna'ul maut in kuntum that is the test <laughs> the acid test and test sọrọ na ẹni anasị ara anyị ọnọbi methyl methyl red àti methyl orange anasị zikara anyị <laughs> reaction rate take place ẹni chemistry ọ̀nà wùsùn káyé àbí ìyàwó bí mi ka in ja'altum wa ilayhi ka annakum kananun awliya'u lillah azan na muri su ni da le fire mo ni fatamanna ul maut mo ba kawai su ni dele bu su ni anel ko wa ka yin o mo ayi mi tun in ke he do aja da wa go mo ni so si ma habon ngoro testament ama ahụrụ maka sayyidina ali radiyallahu anhu abul hasanain ọ ọ̀n tó múlẹ̀ àní hijira lọ́n tó múlẹ̀ kẹ́ ali gẹ́gẹ́rẹ́ àkàkà àrà àwọn tó múlẹ̀ tì nìyí ọ̀n tó múlẹ̀ kẹ́ ali ọ̀rọ̀ tẹ́tẹ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà ti pẹ́ wọn dáàfin na nìkan

ìjẹ́ tó mú ní bàánì ká dáradára ní ó rẹ̀ ní ẹ̀kọ́ tó mú rí ọ̀sọ́ ẹ̀rọ tó mú aláàrin ní ìtìdọ̀ wọn ní kéjì tó ẹ̀rọ kéjì tó ẹ̀rọ ha ọ̀nà ní ẹ̀wọ̀ náà wọ̀nyá bí. anúṣẹ́lẹ̀ àpọ̀lá ọjọ́ ká ẹni wọn mọ̀ jẹ́ ìdíjẹ́ nìyí dáradára ní ẹ̀ka wọn tó mú rí ọkọ̀ ọ̀dà ajọ́ ó sì yọ kó lè ṣe kó lè ìjẹ́ nínú lẹ́yìn anámẹ́kẹ̀ hùtàrí dánù ẹ̀ka ah ali uche onye ara nnọnụ ọnọrịba je ka wọ ma gụọ ntụmụri anyị lepara ụdị kwetụsụ ntụmụri nanị wee sacrifice nkụ agụsọị love enenyi ntụmụri sallallahu alaihi wa sallam the same sacrifice agbakara remen eje na sọ nnute ha otu ya na nwa ahụ ụsọ n'ehi

don bọ́ọ̀mà ni àtúndọ̀ ṣá ògùsì so that anyị wọn akọ anyị tụwe jésù kò nyá nara anyị ọmọnụ asọmọntụ nwere ihe ilẹ̀ anyị enyenye ẹwà jẹnẹrẹ ẹgbẹ tí nyìtú ẹwọ ẹgbẹ nà jẹnẹrẹ ahọ ahọ ní gbòòzì ẹnẹrẹ kọ mẹ ẹhún ha.

ejejo automatic pain reliever ọ̀tá wẹ́rẹ́ ṣe tó mú ní nǹkan abọ́sà bí ẹ demonstrate ṣe na ẹ̀kọ́ ẹ̀tẹ́ ṣe ọkọ̀ ẹ̀tẹ́ ọ̀nà ẹ̀ lẹ́kì ẹ̀rẹ́ ẹgbẹ́ ṣe ní àlìmọ̀ rẹ̀mẹ̀ afẹ́wọ́ ìtọ́pà jẹ́ ìyàpìtọ́pà lọ́wọ́ agbata ma rashin anime jeba nan mai dina ne wani mulan wata wani kwasha a bai nan eh to madina the first thing to money me that malashan the second thing is why al ukhuwa bain al muslimin ukhuwa brotherhood ameka okomoni isiyan there ezenwo enyara so

ẹ̀bá wọ́n wọ́n mọ́kún mọ́ nyàrá náà ọ̀rọ̀ báyìí lọ́ka òsèmùrán ṣọ́nyẹ̀ nílé òyìn náà lọ́dà ẹ̀bọ́ sàn lọ́sọ̀nyẹ̀ lọ́wọ́dọ̀ sàn. àwọn kàkà ẹ̀ ẹ̀wà dọ́sọ̀ ní ṣẹ́ nílé náà wọn nà lẹ́kọ̀ọ́ ṣẹ́ ẹ̀ <laughs> mo nà ó dára i think <laughs> eh, abul ala maududi alayhi rahmatullah and you were not okay let us be muslim you were not let us be muslim ọkà àti ìrọ̀kà yìí ọ̀pọ̀ òwúrọ̀ ìgbèrè àná hapo akalia sahabi the spectator the sahabi nani actor ana stephen leo kwa wote na kwa mwili hapo anapita sahabi ndio kwa ameriki mawa hapo akalia sahabi wana kama eh baba baba na wewe di said kutubu na kaeni wani the milestone under the topic the Quranic generation hasan albanna alayhi rahmatullah don let repeat them honey anyway nana he what is our message ma hiya risalatuna under the okay al-jil al-awwal al-jil al-qur'ani the quranic generation so it could have guys quran another pass abi dem man spread law on one on eh ezara

bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀bù pocket bẹ́ẹ̀ they prefer down to themselves. ezika ẹ̀ka àwọn àdúyìn dáadáa ní wáyé wọlé ọ̀ká ẹ̀nà bíhìm kọ́sọ́ọ̀sọ̀ ọ̀dà kẹrìíyà ẹ̀ka àwọn ọ̀rọ̀ náà mẹ́ àìkọ́nà poverty ọ̀rọ̀ ìfẹ́ ẹ̀mí ọ̀dà kẹrìíyà ẹ̀kí sẹ́ni ẹni wọ́n ta àtúwọ̀ àná ẹni èsì hù àwọn ọmọ mi kì í sílámù náà dọ̀ ǹdú èkì mẹ́dínà àmì hàn náà Ka Sahabi

wọ́n fẹ́ lómi kándù ezike lóò wọ́n rẹ̀ àgẹ́ ní tẹ́tẹ̀ kẹ́ni lóò yóò káwọ́ náà rẹ̀ ni all the producers náà ta ọ̀nà kẹ́hìn náà gẹ́ni battle àná gẹ́ni battle ní gọ́vùwà àṣàgbẹ́ ni lóò ní inú yìí òye ìyànà náà rẹ̀ ẹ̀kọ́ yẹn náà nìrẹ́kú kọ́rọ́ náà mẹ́ lọ́nà sùrùjíkọ̀ náà kí ni báyọ̀ na sí dog down now can yes you send like I'm gonna get them down and you'll have too much is going to rain look up sure now yeah so now we could run echo when lórí tí kọ̀nà ṣọ́nà ẹ̀ náà èrí tí ọ̀nà dáhùn náà lẹ́ọ̀kan yẹ́sẹ̀ ló sì ní ìlú ìyìn dáhùn rẹ̀ ka aṣọ́nà ẹ̀fà kọ̀nà rẹ̀ kò ní ọ̀nà òní sú dáhùn sẹ́gbẹ́sì òhun yín dọ̀ yàrá ọ̀nà gẹ̀ẹ́nù dáàwọ́ ọmọ ẹni hìn bá nù ìjọ náà hù ìjọ náà hù dáná gbọ́ ọ̀hìn náà nì lẹ́lẹ̀ tí náà gbọ́ ọ̀hìn bá kàtí nyìnà ayé oṣù sísítọ̀ bẹ́ẹ̀ mẹ́jọ wẹ́tú ipa àfijọ́ oṣù aláwọn alhubu read lo love love in reality every love ni ka ah ah brother i love you amanda ike hafa dọ ẹ̀ nà ẹ̀ anyị na mgbe ahụ si fim ebu na ha so dure oyoko dure sasị anyị mụ kụ sasị sasị bụ na ha so mmepe dọhụ mere More now, one Now, and then establish love like this. Then we know kwa kaa in kibrele e nani man. Ya hamawa. Ili wa hama. Don't make e, a Asabe nesu. Asabe na yara. Ona odaka mere wo madua yan. Da e ya badua. Rabbana اغفر لنا

so ọmọ náà bí sọ́ọ̀ ọwọ́ mọ̀rí hìn náà kọ́ wá yan ọ àyìn lọ́ọ̀wọ́ mọ̀rí àbọ̀ náà kọ́ mẹ́rì tí lọ́ọ̀wọ́ mọ̀rí ọ̀nà yìí ni ọ̀nà àmì náà kàkà ya ẹ̀rìnẹ̀tẹ̀ yà éṣu filhana'i wàlhudu wà hayatan tọ́yìbà lọ́ọ̀ àmì hàn bóró ẹ̀ha àgbàrìkà lẹ́nu na anyị anyị oyize na kaka ẹni sọ́tù alìmọ́ náà 14 isa na kaka anyị anyi oyize anyị ìkòmúnà wọn tọ̀ káyẹ̀ ka ọ̀dọ̀ na ẹ̀hún náà ẹ̀wọ̀n ìṣẹ́ níjú wa nìyẹn ní náà ẹni àmì èṣù mórí hì àmì èṣù tó mú hì àmì sílẹ̀ ọ̀nà àwọn náà àmì dáa ẹni ọ̀rẹ́ àmì islam ọ̀nà kòntúrò àbẹ́sùn mẹ́kọ́ àbáhẹ́ náà بعد أعوذ بالله من الشيطان الرجيم أمرك زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرف ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المعاد سورة الإمران آل إمران آية 14 أمرك زين للناس mara mọ́ọ̀rì yàrá ni mara mọ́ọ̀rì yàrá ni kò look attractive o look glittering but be mindful olú ẹ̀rọ tí a ní ẹ̀kùn yẹn ti dẹ̀ káyì not all that glitters are gold abẹ́ àwọn ẹ̀rọ àgbégbá náà lẹ́yìn orí gold àgbékà ní ah ní cooper o and not the copper wire copper wire decorate they are not gold agunki a golden fish has no hidden place zilina linnas ọ̀nàrà mi kò look attractive ọ̀nàrà mi kò ń wòlé lóòrùn sílẹ̀ àrùn sorry hope bisọ ní ara hand love of abisọ ní ara hand now ọ̀yin shahwat min an-nisa the love of material enjoyment and satisfaction of your carnal desire from women onye staff of none ono yin na na ba ro enyonye ne <laughs> enyonye ne bidiri ọlọ́run ló ń di yé da kan wani fara bu eto yi omi na odi da kan fara wai mun shi shirya kamar yara a baya yayin hajin the extent ononoru has extent men have foolishly submitted themselves to the love of women agodorika abin go ìjọba náà kwan náà di nigeria kogi state okene local government atọnukọkọ wọ ọdọmina nani women leaders ekunye onye na agọwọ nani onye na ọrụ council nani onye na ọrụ chairman nani onye na ọrụ gọwọ nani onye na ọrụ president nani take it to leave it that is my mazhabu zohiriya ọyọ nani i judge from what i see. ọbásanjọ́ náà fẹ́ kó jòjò náà dòsánà ọ̀rá mi president jòjì ọ̀sọ̀ ọbásanjọ́ náà ọ̀rẹ́ ọ̀rẹ́ clinton náà kàrẹ́ dẹ́ stella ọ̀rẹ́ south africa jim dọ́ọ̀rẹ́ mi president àná ọmọdébù ẹ̀sàsà dọ́kà ọbásanjọ́ nǹka àhórẹ́ù dá àhórẹ́ù woman leader ọ̀nà bí i ṣe láàyè fúlihù kọ́ wọ́n lo amúrahùn ìmìràn rawahul buhari tó mú ní kí nation ọ̀nà country ọ̀nà local government ọ̀nà state ọ̀nà and never successful ẹ̀kọ́ ẹ̀kọ́ ní leader onye na-ekwu leader in disguise so onye na iwu babangida mariam babangida control oyi directly or indirectly inwardly or outwardly consciously or unconsciously ẹnkọtẹ ní tọ́bàtà mariam abáṣekú otu ọ̀nà ọ̀nà àwọn okú materialism wine ọ̀rọ̀ mi wọ́tò kẹ́nà ẹ̀dáká kúrò sí ìbò níyàn orí èyẹ nke dangote because ẹ̀yẹ́ ìdánilẹ́tẹ̀ dẹ̀ a material here dunia matter وخير متاعها امرأة صالحة كما قاله حبيب المصطفى صلى الله عليه وسلم أنت بركة بها بها enjoyment material enjoyment and the best of this material enjoyment is onyene and what onyene what we matter so mat and what are material is it

òsà náà ká ní smith gba ọkọ̀ náà mẹ́ lọ́kọ́ kìdó bẹ̀rẹ̀ yìí ọ̀tọ̀ àbọ̀ àmà àrọ̀ nìfà àwọn ni onye na a material to that their feet ẹ̀ẹ́dọ́kẹ́ ní dáhùnmù owó ọ̀rẹ́ nù náà ń àwọn kàrẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọdọ kan lọrọ sọ hiron agobe arisala amẹdi ọba nọ inú di ọ̀nà ọ̀nà náà dọ because ẹ̀yìn e omori inú di ẹ̀mẹ́nu ẹ̀yìn omori rìn náà ni kúbù shahawat mina nisa ọ̀tẹ́kù dúnìá ọ̀tẹ́kù nisa ina awọla fitna ti bani israel kanat fi nisa àwọn tó mori mẹ́kanu onye na abe wahala na anabi yusuf na shanko anabi yusuf ila anaba mai ne honon we cho le ta e ba no na soro ya anonye na okotio e sha anabi yusuf anabi yusuf ka kete abụọ na ndị sura yusuf ọnọmọdé ọtam náà ní jìbìtà ni anamanya ní ìlú ghana osu ana ìkọ́mi tún n'ẹwọ́ ọ̀wọ́ na agbẹ́ni mẹ́rin ọkà islam he wrote to cast doubt on the authenticity of quran agore ha n'ebi isi kí sura náà sí ẹ̀dẹ́ náà máa ní sura sura àfúlọ̀ ọ̀wọ́rin sura lọ́wọ́rin àtọ̀ ọ̀hún quran tọ́ha hussein ọ̀nàdí tọ́ha hussein anaghịka ịnụ mmanụ abụọ ọ ma enyesa pụrụ eze nyọza na hasan al-Banna was 20 years that answer rahmatullah so where is yusuf na lete ịsa na ahị hub love ẹnkọta onye nkwutu umar ko nyoya to nabi yusuf sonya rohan laula an ra'a burhana rabbi umar yo kot plezo le abera ke mutazila ele ke ashaira anu aonika akonye no mi sale bizu ande bizu wono na apenwan enwan ni abdulhamid kishko ko awo rahimahullah malam ele ke mantik kenobin is just uh, simike logic ireki logic kenazi famurik walakod hammat bihi wa hamma biha ama wajaa laula laula an ra'a burhana rabbi omuriki onye nọ nọ osha nebi yusuf ka anyị gakwa wa hamma biha anebi yusuf na awara nyọtụ na lẹ́kọ̀ọ́ náà ẹgbẹ́ ọ̀rọ̀ kókó rẹ̀ kàkà níbi malaika ọ̀rẹ́ ọmọdékì lọ́wọ́lá anàrà àbúrhánà rọ̀bì ẹ̀rọ náà kàkà ó wà ní ètò ìrìn lórí ha mórí hàn ẹ̀rọ hàn rẹ̀ abdulhamid sheik ọkà wọlọ́kọ̀dọ̀ hammat o zulé ha ó yẹ sìkà ní na rẹ̀ isi sùgẹ́ wa hamma biha da ne bi yuzu woni bi kon na tan wani oye ko da ne bi zu hamma na oisi oisi ona yi e wo isi kan se kon e wo isi ka zuyina linnas hubbu shahawati e min an-nisa anya argument because e le no mo kama tan na itere anya argument seriously ona yana islam amara mere tengede dere ara dako omere dake logic daka logically really logically islam is islamically we are looking at things islamically it's logically we don't is what was revealed to muhammad was not something known as logic what it was what islam awenika walaqad hammat bihi hammat bihi darban wa hamma biha defaa ana ahụ enye nwere ka nụ ka iji le ha jere bizi iwe rere bizi iwe ọdọ ha mmatị bihi zile nke onye anyị bizi lusa wa ha mma bihi ha dani bizi iwe nke ọmụdị nwa nke ozi den ụmụ masị lọwụla arị na ewu na eto ụlọ mmiri ha ehe ụmụ mmiri ha explain na now wọn na listen to cassette tablet kishk ijam tafsir ọ ẹdẹ nnan ndị ikote arụ ọrụ ọrụ dek ndị azụzụ naijiria na nyesa ahụ kekere ọka semirika ọhị abe ne claim salaf anam ehe ọtụzan ọkụwa lakina salaf yun ẹnna e nyi problem kẹlẹ na ẹni wọn anyi zawahiru ke dike na eyiri rẹ ma wọn dọka ọkụrụ gaa ịka ya enyi ọzọ mfa asa itonye na enyi rekọrọ ahụ roda nụ shaitan ọzọ ihe na hubu nisa hubu shawatu na nisa na romori yi onye dọka gwawo shaitan ọka atọ mmiri gara ama anya ọnụkọ na wezuzigi illa ibadaka minhumul mukhlasin ẹwọ̀rọ̀ yẹ́ olórin náà kẹ ẹwọ́tọ̀ pẹ̀lú not mohlis ilẹ̀ ọ̀dọ́lọ̀ ìsinọ́ ká ní alfarku bẹ́ẹ̀nà mohlis wal mohlas ọlọ́pọ̀ ìwòl kàlá nínú ìwọ̀rán taslim bizawahir nas hada mazhab al-sunnah wal jamaa submit to what akọ mori kan tó mori ìbàwọ́ submit dá ohun tó mìíràn tọ́ náà wọ́n kọ́mọ̀nì àádìí wíìlì o ولا تعجل بالقرآن قبل أن يقضى إليك وحيك وحيه وقل رب زدني علما lọ́mọdé kan náà rèé ìlànà ọwọ́ ọ̀dọ́ kẹ́nà tó múlẹ̀ ọwọ́ ọ̀dọ́ kẹ́nà then àwọn ọ̀rọ̀ àdọ́tẹ́hùn súnmà iná àlẹ́yìnà bàyánà ẹ̀ẹ́nà dẹ́rẹ̀n ọkà ní ẹ̀yà yìí náà kan ní mọ́kúlẹ̀ ọ̀rin mọ́kúlàs ṣètọ́nù wọn náà kàákà ọ̀nà wàá rú kó òdìgí mọ́kúlàs àmá mọ́kùlìsì ní ìjẹyìn ṣètọ́ ní àákì mọ́kùlìsì ọkùn mọ́kùlìsì ọ̀rọ̀ náà ká àṣẹ ìwòrí àṣẹ ìwòrí kọ́nà ọmọ ìzà dí iye wọn múnú dìrí àmá mọ́kùlìsì dọ́kà gbáwọ̀ àbá nẹ́bì ní but ẹ̀rọ náà wọn náà mọ̀sọ́rọ̀ kẹ́ ni mo ẹ̀rọ abẹ́ ni mọ́kùlẹ̀s lọ́kà àgbọ̀wọ̀ àbá níbi ni mọ́kùlẹ̀s so ẹ̀ eh, possible ọ̀yẹ̀ kò ẹ̀ possible káyè ṣètò ìyẹn kó yá ẹ lára ẹ̀ ansan lọ́kà àrùwà ó jẹ́ nǹkan ọ̀yàn náà rẹ̀ ansan lọ́kà ó ka àbá níbi mọ́kùlẹ̀s and ṣètò ìyẹn dcv àbá níbi ni fàáza aláhùnmọ̀ ṣẹ̀tàn inú mọ̀ríkà nígbà adam ẹ̀rọ àṣàtọ̀ dọ́gbò jẹ́ the next one sanafi of israel na linas hubu shahawa ti na nisa anabi yusuf alayhi salatu wasalam ọ̀nyà ọtí zuyina linas ọdí wọn lè dìdì ọtọrọ ní nurse gáàsì lẹ́nu nìlá húbù sọ wá ti na nìsá tó ń tó múrí ọ̀nyí ọ̀rẹ́ tí wọ́n kà náà wọ́n kò so húbù sọ na nìsá were lẹ́nu n'okwutu anabi yusuf alayhi salam and èrì ilé ìṣọ́ ọ̀nà kan isi ìṣọ́ nìtù almahabba under this ó wèrè nǹkan ọ̀nyẹ́mẹ́ a ti yí màní nkọ́ ìjẹ́ ìyìn rẹ̀ èsì ìsá náà mọ̀ wíkẹ́ èsì rẹ̀ àdì ìsẹ́rẹ̀ nọmba wán ọ̀nyẹ́nẹ́ nìsá àgbáwọ̀ sọ́dọ̀ dìsí rẹ̀ wọn láìkọ̀láìkan dáadáa ẹjẹ́ máìkọ̀láìkan máìkọ̀láìkan ikwe ikweli sagwa ahụ ka brothers and sisters ere nọ maka now mekema na de onye na ndị pretend a na ọda akụkọ a bụ nya anyị sị na ahị lọv ọrụ ave dunyo na lọọ is turned out into something else wee oh mori do say a kind of maintaining it to I a check and check and balance uwe ire do kwa your love but all about ibada do ami shirkul mawadda and do eh ora eh ujugere mu ni mo na ọrụ hore onye all turn out to be agukora excessive lọ́wọ́ ọdún change and into hazard lọ́wọ́ ọdún wàrà amúkọ̀ àgùkù you are too excessive in your reaction. òṣè ọ̀nà bó ti rí àwọn àgbò mu nígbà bó ti lọ́wọ́ ọjọ́ tẹ́ mi àmọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ló ka bẹ́ẹ̀ kó èrò kéwọ́n méjì rẹ̀ ọ̀nà ni bọ́ọ̀ náà èrè kàfí ìkànnì arákìnrin òsì rẹ̀ ọ̀hún you are not reciprocating therefore you can disturb somebody's love for you dọ́ọ̀ ní rọ́sà dọ́ọ̀ èyí lọ́gbọ̀ yìí sì rẹ̀ àwọ̀ ọ̀rọ̀ ọ̀nà rọ́sà ọmọ èyí làwọ̀ yìí sì rẹ̀ àwọ̀ kàṣọ nìyẹn wúnyẹ́ o you are too outrageous you are loquacious cantankerous gallurous abẹ́rẹ́ ọdọ̀ òrùka abẹ́rẹ́ èlẹ́mẹ̀lú disappoint out èyí disappoint sorry èlẹ́mẹ̀lú finish out in èyí finish out any time anytime emekwa ede you are all rounder onye na ẹkọ àwọ ya nǹkan emekwa ya nwa o nwa o nwa o ọ̀yá àbánu ẹ̀ẹ́dọ̀ ọ̀gọ́ òwe rẹ̀ ka ìjẹ̀yìn ìjẹ̀yìn àánà kẹ́wìrẹ́ islam ọ̀yọ́ sọ́nà ká àánà na náà ẹ̀kọ́ ka dínà onye náà ọmọ akọ̀wé lóka díẹ̀ kùnyìmọ̀dé àwọn kàdá rí adá òkè wàrà ìsì na náà ka akọnọ right m kóódà àkóódà mi dìtọ́ ọ̀kọnọ wrong m ọyọ súnmọ́ àká náà but àwọn kọ́mọ̀ sẹ́yẹ́ wẹ̀kẹ́ náà ká ọ̀nà wrong òyìn bá ni you are destroying certain things. <laughs> onye na they are created with this last. زين للناس حب الشهوات من النساء onye na-ebe omori krete ni ka yesu wa bi esire eni eze krete na ruko onye na osire eni wazi ogeru wazi etuni bidalil in kuntum sadiqin abaa ọ́yìn ni mọ̀sáàtì rọ́sọ̀ láàrín wọ́n ajẹ́ ni kó ajẹ́ ajẹ́ náà mẹ́rin tún náà nọ́nù kẹ́yẹ́ èsì káàrí ọ ẹ̀dẹ́ ẹ̀tọ́ jẹ́ kò ó sì kọ́ nọ̀rẹ́ yìí ọ̀nà nọ̀rẹ́ ni àwọn àgẹ̀rẹ̀gẹ̀dẹ̀ náà yẹn nẹ́ẹ̀ without ẹ̀ẹ́mọ̀kùn jẹ́ màá nù hórẹ́ exactly ọ̀nyẹ́lẹ̀ náà mẹ́rin tó kàyè gbọ́n mẹ́rin ọ̀ngọ́ta táwọn man, ń kọ́ nọ kóbi sọ́yìn ní oyè òsìrẹ́ àná ní kẹ̀lẹ́ àwọn tó ìkọ̀nyẹ́ náà òsìrẹ́ àyè lóòyè náà òsìrẹ́ àyè is accidental is coincidental is not natural. so for onye to love you is an accident. ọyọ tí máa kà ní. reality to understand the reality ọ̀nà. zuyina lè ná kó bu ṣàwátì. kuma bawar ki zuyina nwere ka ki zayyana zuyina passive zayyana active active is passive to show okay it's not about ka ma ma ni me i drove the car around active the car was driven by me oh passive so don't worry passive to show okay onye na what you going to control an argument kwa gadget <laughs> na So naturally, onion they are created to be loved. They are created to be affectionate and succulent. <laughs> so agwawo ọnụ ọ na-agba taa ndị ọmụrụ ọnụ ọ ya ego ọ mara ekọwa ịka ọ ewuru ma n'ezi n'ọrụ a na-eziri that is nature ahụ mori that is alada onye na onye usiri ahụ ọ eko gorogoro like this but miss kamara ka ahụ waa dọsọn dọmra ahụ nọsa anụ ahụ na nọsa yi iwere kwesịrị onye na emesiri ahụ iwere kwesịrị ya ntu times ten o siri ahụ but you know the problem when you hide then you wear hide ahụ because you are not clearer you are intelligent you are not clearer wàásì ha pọ̀ nyẹ́ nẹ́ẹ̀mà hẹ̀ òpẹ́tẹ́ yẹ̀ hu ẹ̀tẹ́ wẹ́ẹ̀nyọ̀bọ̀ ọ̀nyẹ́ náà ọ̀nyọ̀bọ̀ ẹ̀wà ìbí ni ìtù ọ̀dù ẹ̀yẹ̀ ìtù wẹ́ẹ̀ kìtù ọ̀bẹ dáadáa ya kẹrẹ ṣùgbọ́n ha ha mi ní look to yourself wọ́n mi ní look at yourself ẹ̀mú àká yíyá o àná ló ti ya ya ya ya ya ya ọmọ àkàwé ìjọba làfàrà ni ọlọ́fẹ́ yẹn aki ìmọ̀ akílọ̀ akíndàtàn wà mọ́sàbà náà rẹ̀ ọ̀zọ́ wọn náà ọ̀zọ́ náà sọ́ra àmọ́ yìí ìmọ̀ akílọ̀ alfitri àmọ́sàtì rọ̀sùnlá anyị anyị kọlekshọn náà mẹ́rin ka normally ọnọrụ isonye na donye na isonọrụ so ma aka ka naturally ezem nọrụ onye na ekisa ezem onye na ekisa nọrụ then aba anyị ataarụ aba anyị contradiction eh? and the contradiction is that onye na oiziri nọrụ kwọ dọbanye ọ ọ na-understand Ismaaka. You see, onye na-esiri ọnọrụ, no doubt about it. But clinical making, sorry, is accidental and what? Coincidental. oye Ismaaka nụ. Abụọ ọnọlahide na nanụ. Onye na ọnụ ya ka o yi ya dawe dusiri ya nụ. natural onye nọ n'uwe ire da onye sọ na onye ne egbe a na-aka natural egbe wa anyị n'ehigbo ya n'aka anyị ụlọ gị na-esi u ka aka onye then ọlọgọnọn jimmy si ha onye adaka ọlọgọnọn eto anyị ndị ya ọwụn anyị ndị ya ete anyị ndị ya ọhụrụ nke aka ebe a eh <laughs> then onye na-ọwụn na-ekwe ire ya nụ anyịla ya ụnọ anekaka awọlọwọ awọ kakọ ọhụrụ ndị yawe dị na n'esi na náà dọdụrụ ka abị ẹyara e da ọwa ọrọ malọ gboro muhadis ọbị n'isn't it but awọ nye na ya nyere si na ee mala kwụlụ na hapụ awọ nye na ya gbanwe dum ụlọ ọ na-agbadabada agbada ka ah anyị ndị ya

wetiri onye ne but onye ne but ọnụrụ anyị ọzọ onye ne without ama onye ne obe onye ne onetiri ya anyị reason ẹ̀dà kan oríṣi ìdáwó ìwó ló lánà wọ́n wá nyẹ́ kẹ̀hẹ́ àbísọ́mọ́ wa kan wẹ̀ ẹ́ yàn onye na anọ náà yàn ọ̀rọ̀ onye náà nọ ilẹ̀ wai kamar a huni imani an eh ordinary one an mundane one an equal discuss an ẹ̀dá yẹ wọn ẹ̀kọ́ra wẹ́ẹ́ yẹ kẹ̀hìn wẹ́ẹ́ lóla ọ̀yẹ̀kọ́ then ọ̀rọ̀ akú lóla má dá ẹ̀yìn àbá sí rí wẹ́ẹ́ lè in Hanon, a eh, Tainan is for the Israelites. Taurat, another Musa, eh? an Israelite. Ko Zabur, another Nabi Dawud, an Israelite. Injil, another Nabi Isa. Aaron eh, Israel, Aaron eh, is not I only had an Israelite, Onyana Maya, sorry. an Israelite. So, like one third of our banana one, then you two thirds. So, Umuri was eni end for the Kama in Israel, Muri Yahudi Avenan. And Bobo in Israel, Muri. Umuri was the end. Because in this, start some àkókò ẹ̀ẹ́kìnì sí yóò mórí yìí nílẹ̀ ilé ẹ̀dá ẹni báìbù lẹ́nu àbí deuteronomy eighteen eighteen ọ̀nà òmùlẹ̀ ọ̀rọ̀ àkàgbé òmùlẹ̀ kò juwé tó òmùlẹ̀ ọ̀mẹ̀ báyà báwo mọ̀ ẹ̀kọ́ kọ̀mpẹ́rẹ́ àndé bùnmọ́ sáà náà ọ̀nà tó òmùlẹ̀ yìí èyí lédè ṣe é jìnà ọlọ́mọdé ọ̀hún bẹ́yìn náà kọ́ọ̀lù hádà fihìrì mùbíyìn yọ ẹkọ múrí ẹ̀nà wọ́n ìsìlẹ̀ ẹ̀nà múrí ẹ̀nà ìsìlẹ̀ ẹ̀nà daniel náà múrí ìsìlẹ̀ ẹ̀nà lẹ́nà ìsìlẹ̀ múrí yìí daniel náà ẹ̀ka múrí ìsìlẹ̀ ẹ̀nà lẹ́nà ìsìlẹ̀ múrí ẹ̀nà ẹ̀kọ́ na yìí múrí adọ́ àmọ́ ẹ̀tì náà ẹ̀nà ẹ̀kọ́ múrí muri ìsìlẹ̀ múrí Ana m anụ ya nụ. Agụ ọrọ ka build on what? Love. O yesu kama akamanyi, love. Agụ di kalima ila ịla ebe Alahu, Alahu ismun, hasun, lila, ohuwa, ismihi, huwa. اسمه الأعظم لا يشاركه سواه وهو اسم الجلالة الذي إذا دعي به أجاب وإذا سئل به أوطى جل وعلا سبحانه وتعالى كلمة الله أين يسوى شربك منان بابانا و لهم مريون أين يسوى رمره يريون أنا ولا أنا كواسه يوم مريه لمريه توهي wàá kó mórí ìsàdò mórí so ya allah agọ́rẹ̀ kàárì ti sáà èrò ọ̀bọ̀nyà nà wọ́n ya ọ̀rẹ́ bá a fi ọ̀nà kó lè nìkan dáwàrí hamzatul wọ́f anaki alqadir ẹ̀rẹ́ màá kí ya alqadir alifọ̀nà ọ̀nà àhọ́sì ya qadir ya salam wọ́n kà kí ya asalam ya almu'min ya ya mu'min aziz ama ijuwa aka ke allah a ono kalimo no eri kalimo an arab ori kalimo muri ori it's not an arabic language it's allah's language uka ya allah ya onida onwo enyi sawara ama ila a bi kalimo an arab ana ba bi so no ri ka heke agwa odu ri ka anyi sawo ile ilahu nanyi ilahi nanyi ilaha ilahu ilahani aliha قل لو كان فيهما آلهة إلا الله لفسدتها آلهة